ojú òní sí ẹni gbọ́jọ́ ọlọ́jọ́ lọ lágbára ọlọ́run lágbára ọba àwọn tó ṣílẹ̀kùn ọdún èyí ìyẹn ṣẹ́rí àná mo wà lọ́dọ̀ àǹtí búkí jésì mo bẹ̀rù ọlọ́run wíní you will never regret you will forever regret every of your actions to take lórí ìmọ̀lẹ̀ because o ò lè láyọ̀ irú ìyàwó tó jẹ́ lọ́lọ́run máa ṣe fún ọmọ ẹ̀ ní agbára ọlọ́run ìyá Mohbad àwọn abiyamọ́dẹ̀ ti pàṣẹ sí bó ṣe máa jẹ́ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ wá fáwọn àbáwọn justice ẹ máa fara yín jù kó tó dípẹ́ ẹ̀fọ́ ọmọdé because àwọn ọmọ yín ò bá yín nípìn ní gbogbo kí ni tẹ bá wà kọ̀ tẹ bá lẹ́ẹ̀ gbọ́ ẹ máa fà àwọn ọmọ yín náà jù. Ìmọ̀jìnì ayé ìròyìn Ìyábọ̀ Òjó dájọ́ ayọ̀ síwájú. Ìwé tí sọ̀rọ̀ yẹn kì í wá ní wúṣẹ́ lọ. Tó bá ní ààyè pé ó máa padà sí ẹ lórí. Ó máa padà sí ẹ lórí bíi ah. tìrantìran. Nǹkan kí ló ti bàjẹ́ tiẹ̀ kẹ́ṣì. Ọmọ ẹ kò ní lójú àánú kò ní lójú eré bí wọ́n ti rí nìyẹn kò ní rí tẹ bá sọ pé kó padà sáà tó ìpè yìí ló ló máa padà lágbára àwọn tó ní ọjọ́ èyí kí ló dé ṣe fẹ́ pa ayé rẹ̀ ẹni tó fẹ́ pa ayé run ẹ̀yin godmother òfò ẹ̀yin godmother sọnù ẹ̀yin godmother àṣànà èèyàn láyé rí ó ẹ̀yin ológbò gbígbẹ ìwọ̀n mi wá ṣe bọ́lọ́bọ́lọ́ bí ẹ̀kọ́ bọ̀lù wọlé bọ́ọ̀lù ọmọ burúkú ẹ̀ gbogbo ṣe gbogbo ṣe gbogbo ṣe ayé ibrahim bọ̀yọ̀ ọmọ ọlọ́mọ ìjìjà yìí ẹ̀ ò ní nífìmí ojú omi nífìmí ò ní nífìmí wọn láwọn tó fi ẹ̀kọ́ ọjọ́ yìí ayọ̀ ti jìnnà sí ẹ àti bá sọ ikú tó pa Mohbad tí ó máa ya wèrè ọ̀sọ́kan orúkọ ló máa ya wèrè wàá rí pé wàá rí pé àtúntò ó dẹ̀ ti rí bẹ̀ àwọn alálẹ̀ ti gbà ó ti ṣe bẹ́ẹ̀ àṣẹ tó tó tó. É vídeo ayẹyẹ láti wà lórí kẹrìmá lóru à lóru èyí mọ́júmọ́. Hmm. Ah, ó lóun ó ní nígbà tó ń lọ ní ọdún ìdìbò àkíní à ń sọ yìí ó lóun wá dùnmọ̀ ẹ̀gbọ́n tó lè wà fún láti ibi amẹ́ríkà ṣó kéré ní ayé ni láti kó láti amẹ́ríkà wá sí sẹ́kọ̀ọ́ tó tún kọ́ mọ dání ayé jókòó. Are you joking? ẹjọ èèyàn wa ọ̀la ni ọba ó fẹ́ lọ sọ́dọ̀ ìyá yẹn o ẹjọ ìbọn tá ló support kó support wa ọ̀la ni ọ̀la ni ọba ó fẹ́ lọ sọ́dọ̀ ìyá yẹn ọ̀dọ̀ ìyá fáyẹn. ní ẹni tó bá fẹ́ kọ́ ṣe kí màmá gan ṣe fi yí bí ẹ̀ she should betray us anymore tó bá fẹ́ jọ́ ṣàkà kó jọ́ ṣàkà tó bá fẹ́ jọ́ ṣòfò kó jọ́ ṣòfò kó bá fẹ́ jọ́ ṣàkà ẹ̀yàn ni bàbá náà ṣé kí bàbá lọ gbọmọ transformer ni bàbá lè gbọmọ transformer ni ìyá èwo tó bá fẹ́ jí àkókòrà. ìyáláwo là ń sọ ìyáláwo là ń sọ má fẹ́ sàákìlẹ̀ tán. ìyáláwo tí ọ̀dọ̀ ìyá tó bá wọ́n fẹ́ lọ. olùwàyà jẹ́ olùwàyà jẹ́ ìgbà. ọ̀dọ̀ ìyá yẹn nù ọ̀dùyà ẹ ọ lọ pé Mohbad. ó ṣe ẹ̀kú ara àti bóyá. ẹjọ́ ẹgbẹ́ táwọn ń e sọ́pọ̀tù ẹjọ́ rẹ̀. mo ní láì sọ wọ́n ní e pẹ̀lú owó yóò tó pẹ̀lú. gbogbo ilé ìtọ́ ni wọ́n fẹ́ gbogbo ilé ìtọ́ náà ní further notice ọ̀ ní further notice ọlọ́dún bàbá jẹ́ wòlíì tàbí bàbá òun ṣe wòlíì ni àárẹ̀ ìdẹ́jú pa kò sí wàhálà gbogbo lẹ́kí yín àti mì tìtìtìtìtìtìtì ẹ máa ti rí báyìí la máa ṣe máa gbẹ́ lòmí ìgbà tó máa lọ máa gbé sórí bíríìjì lẹ́kì máa gbẹ́ lòmí ìgbà tó máa lọ fi máa hàn jù sórí òpó náà ikú ẹlẹ́yà òun náà máa kú ó sú ọ gidi gan the best solution nìyẹn kọ́ sámọ̀ wọn kọ́ sọ́mọ̀ wọn gidi pẹ̀lú ìbílẹ̀ gidi gan òun ta ló dìbò ààrẹ orí ẹ̀pà òkú òní bá láàyè rojọ́ ṣẹ́ ti gbọ́ tọ́ bá dẹ̀ máa ro òkú ọmọ kékeré òmíì wọn ò ní dárò pẹ̀lú Mohbad torí Mohbad nìkan lọ́ọ́ máa lọ́ọ́ máa rí pé tó bá máa jà kó gbọ́dọ̀ jà sórí wọn wọn kúkú ní morúkọ ẹnì kejì tán máa fi ro wọn ò ń dárò ọlákùnkùn yẹn pẹ́ ẹ̀ tán ti ṣetán tún ti tu yẹ ọmọ àti lọ ṣe sórí bẹ́ẹ̀rì ọmọ kékeré omi pé ó yá bàbá sọpọ́tì ọmọ ìlọ jàjà yìí orúkọ tòun lẹ́ máa máa pè ẹnì kejì lè kẹ́lẹ́ wọn máa fáyà yín ẹ̀ ní jèrè ní fúrẹ́ẹ̀sì ní gbogbo yín máa fi èèyàn bá ọmọ sọ bẹ́ẹ̀ máa pẹ̀lú torí wọ́n pa Mohbad ni tẹ bá sọ fún tó pa ọmọ yẹn màá yọ ọwọ́ mi màá yọ ẹsẹ̀ mi tí ìjọba bá fọ́lò normal protocol lẹ́yìn ọ̀gbẹ́ ní bygone is bygone àgbà àbẹ bá ní ẹ̀sà fún mi tèmi náà bá ní màá sà ẹ̀ mi sọ oríire. Music for mobile and well. Ẹjọ́ ìgbà ìjọba tó support ẹjọ́ o ẹ jẹ́ kí n mọ owó mọ́tò tó máa gbé ba ọ lọ from Ṣàgámù gocom wọ́n fi fi kèrè owó mọ́tò mi lásán nígbàdí lọ́ máa bọ́lẹ̀ lọ́wọ́ mọ́tò àárọ̀ ní mìíràn mm. mo fẹ́ sáńtà mọ́tò lọ akẹ́lẹ́dẹ́ lọ́jọ́ yẹn omi ìfẹ́ nǹkan tí máa lọ fi ra máa sọ́fà. Mm. tó gó àkọ láyé kó máa gba tó lẹ́sìn tó àbí jùlọ ẹni kó máa gba tó lẹ́sìn káàkiri ìyá yìí eh, ṣàlàyé bí báyìí kí n sọ nǹkan sọ ok hmm. ìbàdàn lọ wọ́n ní wọ́n ní tàkọ́kọ́ ìyẹn wọ́n máa fojú wa a máa fojú wa rí ṣe ọ̀dà sáà wọ́n mọ̀ wọ́n tí àwọn tó fi àtọ́pẹ́tọ́pẹ́ta bá pè tọ́ ránṣẹ́ pé tàbá pé àwọn tí wọ́n rán sí tó bá jẹ́ ẹni tó jẹ́ pé àwọn náà ń lo lẹ́wù tó ń rọ́ tó ń rọ́ bíi pé àwa ta fojú wa rí tọ́ọ̀pù ta rí yẹn pé gbogbo wa máa rí ó máa máa tẹ́rẹ̀tì wa pé a máa nídìí àti ṣe tó bá máa ṣe yẹn pẹ̀lú four hundred yẹn pé a máa nídìí àti ṣe ètùtù mọ́ tó jẹ́ pé tó bá ń da padà wa náà ò ní rí pé bọ̀ ìyẹn ò ìyẹn ò kí ń ṣe nǹkan tó pé o pé bọ̀ ìkejì pé ọ máa pè é a máa máa gbóhùn ẹ̀ báyìí a máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló ń bá bá sọ̀rọ̀ ó máa ó máa ṣàlàyé ara ẹ̀ ó máa mo lè fọwọ́dù nǹkan ẹ fún yín kẹgbọ́ ẹ jẹ́ fọwọ́dù ẹ̀ fún ẹ jẹ́ fọwọ́dù ẹ̀ fún. ok ṣé kí n pè é jáde àbí káwọn yóò. ìdí ẹyin ẹyin ẹyin ẹyin ẹdá gbọ́ ẹ má ẹ má kà á sí ẹ̀ tó ráhùn lórí burúkú mo ti fọwọ́dù ẹ̀ sí. ẹ má jẹ́ sọ ọmọ bíbá rẹ̀. ẹ ò wẹ̀yà náà wẹ̀yà náà. so anybody okay yeah anybody tó wá fẹ́ support ẹ jọ ẹ kàn sí mi àbí ẹ kàn sọ́ba ẹ jọ pé bí wọ́n á bí accountability o ẹ jọ. Mm-hmm pépé ojúdọ́dọ́. ẹ̀yin ni kò dm kò má dm. ẹ̀dúgbọ́ ẹ kí ló wọ́n kò dm mi ẹ̀yin ni mo fẹ́ ẹ̀yin ni mo fẹ́ lọ jíṣẹ́ fún ẹ̀yin dẹ̀ ní àwọn papọ̀ ẹ̀yin lẹ fẹ́ rán mi ń ṣẹ́ ẹ ti understand. ẹjọ ẹjọ àfẹ accountability o ẹjọ múlò àbẹ̀yẹ. wọ́n ní drop account number in my dm. Okay. Chima don drink long time o. Who does? I don't know. Weta mi. Yeah, them. Long time. Mm. Mm. ẹ ṣáà ti ń gbọ́ voice note yẹn. yà ló ló mọ agbolé tẹ mọ òòlù mọ gbọ. àmọ́ òbí àìlè dá gbọ́ kẹ́kọ̀ọ́ ra gbé sétí kẹ́kọ̀ọ́ gbọ́ kẹ́gbọ́ nǹkan tó sọ. ìyá ẹ wà mọ̀ kí wọ́n sọ yìí ṣì kúkú lọ́wọ́ my. àdúrà àgbọ̀n tí mo fẹ́ the music mi ìfẹ́ ká débẹ̀ yẹn kọ́ máa ràn ọmọ yẹn níṣẹ́ hmm. kọ́ ràn níṣẹ́ tó máa jẹ́ kọ́ máa kàn fètí gbọ́ kọ́ ràn níṣẹ́ kó lọ jẹ ó dẹ̀ máa jẹ ó máa jẹ iṣẹ́ tó bá ràn Mohbad ó máa jẹ á tún jẹ ju bọ́ èrò. tẹ́tí gbọ́. Hmm. Ah tó bá ti débẹ̀ kan tó bá ti sọ tó bá ní kó ran iṣẹ́ ẹjọ́ nítorí ọlọ́run bí music nǹkan yẹn jẹ́ nǹkan tó máa fi ran o kò lè tó nǹkan kan bọ̀ ẹ jẹ́ kí nǹkan yẹn é ṣe tó yẹ pé àti ẹ̀ nílé òwò pé bóyá máa padà lọ́bẹ̀ ẹjọ́ nítorí ọlọ́run ẹ má kàn jẹ́ kó ṣe àìbọ̀ ọ̀ràn iṣẹ́ ọ̀ràn iṣẹ́ kó jà ìyàbọ̀ orí ẹ̀ lánàá kó bẹ orí ìyàbọ̀ òjò gbogbo àwọn tó ń di lọ́wọ́ àti máa rà wọ́n máa fà ilẹ̀ lójú méjèèjì tó bá mọ́wọ́ dẹ̀gbẹ́ báyìí wọ́n bá ṣe báyìí dídẹ́ ni ó ti sọ ọkọ báyìí ó dẹ̀bi já sọrùn wọn dànù. ẹ jọ ibo lábẹ́ sọ́pọ̀ wa ok ìwọ ní pé kẹlẹ sọ́dọ̀ bá a là tí ó máa lọ ọba. ẹ mọ̀ọ́kan tó ṣẹlẹ̀ kò ń ṣe pé mo lè lọ ọ̀dọ̀ lórí ẹbí ẹ̀yin tán nílò ọ̀dọ́ lórí ẹbí ẹ lọ sọ ń bẹ̀ pé ọba arọ ó sọ ń pé o òun bínú sí wọn lọ́wọ́ o ẹ sọ bẹ́ẹ̀ o torí wọ́n ti ṣe nǹkan tí mo fẹ́ fún mi o ẹ lọ sọ bẹ́ẹ̀ fún wọn wọ́n bá lọ èmi ní ipa wọn jà mí ipa wọn sọ wọn wá sórí láìfù wọn ti máa wà ń bẹ̀ láìpẹ́ two three hours but i dey vex for them mi kẹ mi kẹ ní bú wọn mi kẹ ní sọ̀rọ̀ kí ọ̀ bá ṣe èmi kàkà tí máa fi bu mú pàtì ni ẹni tí bá láìkì tó bá ṣe mi kàkà tí máa fi máa sọ̀rọ̀ sí máa pa ẹ́ tì ni tó mi lè wá síbẹ̀ mo lè mi ì jíṣẹ́ fún wọn. àánú ìlú ìlú ẹgbẹ́ ọba rọ tíwálì tíwálì. ọba rọ ọba rọ ẹ̀gbọ́n ẹ ẹ ló ti kò sí bá ṣe máa wà lórí justice for Mohbad yìí tá à ní ṣẹra wa. a máa ṣẹra wa Peckis kò kí n ṣorú eléyìí àwọn tó wá dájà náà lẹ̀ láàrin wọn tí bọ̀dàlà tí ò lo pé ọmọ yìí tó wà lóyè àpẹ̀lá àwọn táwọn torí pé àwọn tó wà ní UK àwọn tó tó ti lówó táwọn torí àwọn ẹni yẹn sì wọ́n dẹni tó rí wọn fi kákàkiri gbogbo ẹ̀ ní máa ń rí àwọn tó dájà ìmọ̀ àti wọ́n lẹ̀ wọ́n ń bú wọn kiri ni. so Peckis máa wò ó tiẹ̀ bí mo wà ojú arọ lọ́ọ́ fi ń wò mí bọ̀ǹkan tọ́lọ́ dẹ̀ máa fi gbà wọ́n lẹ́nu ọlọ́wọ́ á ṣe fún ọba ìkéde ló dùn mí gan ọba orí máa wù lọ fàbá yẹn ọba ọba ọba orí máa wù lọ fàbá yẹn wà tẹ́lẹ̀ ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ẹ má bínú ọba ronú ẹ má bínú wàtàlá ẹ mọ̀ kan ẹ mọ̀ kan ẹ ẹ mọ̀ pé mo lọ sí mo wà lórí pátọ́ọ̀mù ìgbà láti bí abidjan téèyàn kan dá téèyàn kan dá kínní yẹn lẹ̀ inú inú bá inú wọn dẹ̀ dùn ọ̀sẹ̀ gan tó dárúkọ yín so ẹjọ fúnra wà bẹ̀yẹn ẹjọ ṣẹ́gun ẹjọ. mo ò ní pé mo ò ní pé àwọn èdè lọ ẹni tí ìgbọ́dọ̀ bá ti fẹ́ ṣe ẹ jẹ́ kó jẹ́ ọdún yìí tó bá jẹ́ àwọn náà lọ́ọ́ máa tẹ owó bójú ọ máa support ẹ jẹ́ kó jẹ́ ọdún yìí. àníkọ́ tó ṣe fún mi dùn mí láìkí ẹ̀ ah ẹ ṣe nǹkan ẹ náà sí ẹtù náà you no come to my dm you don't follow dájúdájú nǹkan yẹn ló lè lórí ṣé bí mo rí táìpẹ́ mi ò dára lórí tó máa wà ní èmi tó ẹ̀kọ́ ọwọ́ mi láti kékeré lọ́wọ́ mi mo ti ń ka mi ti wọ ìjọ fifteen years tí mo ti ní fifty thousand lọ́wọ́ mi ti wọ ìjọ fifteen years ẹ lọ wọ ọmọ kékeré gbà. ọba kò lè tó yẹn. ṣé torí pé mo yára ó sì lọ ọba máa kéré lórí àwọn. kò lè tó yẹn ẹjọ fúlàbẹ ẹjọ ẹjọ ṣẹgbẹ ẹjọ ayé àṣùwọ̀n bá wa jà ń táìmù yẹn jù ìjọsẹ gbọ́dọ̀ wà lórí. ìwọ tó bá wá síbi tó bá ń fúlàgì ṣó yìí ikú pẹ́ tọmọtọmọ ikú pẹ́ tọkọtọkọ ikú pẹ́ payapaya hmm. tó bá lọ fẹ́ yẹ ikú pẹ́ ikú pẹ́ àwa wà ní UK nípa ìgbà tó bá kọ́kọ́ kú a lè sùn ní ilé ìdádúró sínú ilé mo níyàwó ẹ̀gbọ́n mi kan kò gbọ́ Yorùbá ó ní interest lórí kéèsì débi wípé ó lùzù ó ó ó ó ó ó miss exam torí ọ̀rọ̀ Mohbad yìí kí ló ṣẹlẹ̀ gan-an lọ́sọ bá fayé rẹ̀ ní ẹ̀ ní túre kí ló ṣẹlẹ̀ gan-an náà ṣẹ́rí gbogbo nǹkan tẹ̀sán yẹn ọba ló kéré nínú nǹkan tí àwọn èèyàn lè ṣe pẹ̀lú ìbílẹ̀ ní àkókò àkókò tiwa ó kéré orí afẹ́fẹ́ mo ti ń sọ yìí ó kéré gan-an ó kéré gan a dẹ̀ ń sọ pé bí Mohbad ò jà ní Mohbad ń jà o ó ń jà gidi ó ń jà gidi torí tí ò bá jà ẹ wọ́n mú nǹkan tá àti Bukky pè lánàá yẹn Ondo State you never know that láì ṣe pé bóyá wọ́n fẹ̀rẹ̀ wọ́n wọ́n try láti change voice ẹ̀yìn wọn but wọn ò give a damn she she, never get she, don't even care for herself ìpè ẹ̀dẹ̀ fẹ́ para yìí ní ibùdó àdìgbà ọmọ ẹlẹ́yìn ẹ̀dẹ̀ máa jáde fún yín láìpẹ́ láì jìnnà watch out Wùmí o máa kú púpọ̀ àló máa kú gbẹ ni ó máa gbẹ kú ní sẹ́ẹ̀ tó mú ẹ̀jẹ̀ láti máa fún ẹ ní èpè torí pé o gbọ́ ohun lójú ọ̀pọ̀lọpọ̀ wa ò ní ní ìfọ̀kànbalẹ̀ tó o bá kú o máa ya wèrè kẹ́yìn ẹ̀ ni tí wàá gbọ́ ẹ tún sọ eléyìí gẹ́gẹ́ bí ìyá Mohbad ṣe sọ ṣo fẹ́ gbọ́ ṣó ti gbọ́ báyìí létí ẹ̀bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ ẹ̀yin ìmọ̀wọ́ ẹ̀ tẹ́ bá wà níbẹ̀ lọ sọ fún irú èèyàn tó jẹ́ kò sí ọṣọ tó lè kò sí irú àdúrà tó lè gbà irú ẹ̀ lọ́lọ́run máa parí fún ọmọ tó gbé parí rẹ̀. Bí o àdúrà fún mi ti kò bá mi lọ, ojoojúmọ́ ṣe fẹ́ payé rẹ̀ lẹ́yìn fún mi. da Yetunde ló user Yetunde user ẹ̀ Hello. I'm the music. Can you hear me? Yeah, I can hear you think they are flagging the live. Mm. No, please, everybody. What is flagging? Okay, I'll start with you. I going to do good morning. ẹjọ ẹjọ um, good morning Mr. Morgan. Yeah, àárọ̀ làwa wà bíbà here. ẹjọ́ má bínú I'm just talking from Canada. Ẹ wo nǹkan tí mo lè sọ pẹ̀lú ọ̀rọ̀ Mohbad ni pé ẹ jẹ́ ká lo ìbílẹ̀. In fact, I want to be part of it. That's why I'm trying to chat Bọ́bá Arọ. I'm ready to even. Ìfún yìí fọ́lọ̀ tó bá ti drop, a bá sọ̀rọ̀. Okay, kò sí problem. Kò sí problem. Uh ẹ jẹ́ ká lò jìbílẹ̀ ibi tí ẹnìkan ti wà tó lòun lè pààyàn ibẹ̀ lẹ́nìkan wà tó sọ fún un ní ìgbà yẹn understand me these people àwa làwa ń wò báyẹn wọ́n mú kọjá gbogbo lẹ́rù ni so the best thing ni wípé gbogbo ọ̀nà táwa náà bá lè gbà láti rí justice yẹn let's go for it that's it tó bá ó ṣùọ pé mo bá wọn pa ni so àwọn tó dẹ̀ pa àwọn náà ló ń gángbọ̀ pé kò lè kò lè kò lè sí justice so gbogbo aṣẹ lọ sí kóòtù ká lọ sí kejì kan mọ́ra wọn forget about bàbá bàbá ni bàbá ló ẹwọn lẹ́nìkan ló máa ń bímọ ìgbà èèyàn ló máa ń tọ́jú àgbà lọ ṣe sọ so bàbá nìkan kọ́ ló ní Mohbad gbogbo ayé ló ní bàbá kó lọ máa lò lànà christianity or whatever tó bá fẹ́ máa lò let's take another step ẹ tí ò bá jẹ gbé o ní kú gbé o ẹ tó bá ti jẹ gbé báyìí ó máa kú gbé yìí ni ìgbà tó tó bá mr morgan tí gbogbo àwọn ta nífẹ̀ẹ́ yorùbá tá a bá máa fi kọ́ kó jẹ́ one thousand naira nigerian currency. Ah tí gbèsè yapa lóríṣiríṣi lóríṣiríṣi ìlú ẹ gbàgbé ẹ ta ló jẹ́ Wùmí ta ló jẹ́ babaláwo kan òwúrò kan àbí bá kan ogun máa ń rò kó tó jà epo kì í sì yọ̀wọ́ náà. bàjẹ́ fún yín bàbá mi ẹ parọ́. ṣé pé babaláwo kan àbí pé kíní kan tẹ́lẹ̀ wá ṣe burúkú nǹkan burúkú ò ní ṣẹlẹ̀ sí i. gbogbo tó lọ sókè tó lọ sílẹ̀ mọ́ra mú nǹkan is wasting of time káwọn náà gbé kúrò jẹ lọ́wọ́ ẹ bọ́ra fún òwò bó ṣe máa ń rí orí wà ń bẹ̀ báyìí káwọn náà kọ́wọ́ lórí ẹ gbàgbé pa ìyá Mohbad ìbákan mọ́ra wọn ìyẹn ń tiẹ̀ nǹkan tó lọ́rọ̀ pé ó máa ma sí láyé ń tiẹ̀ ló ń ṣe yẹn ẹ̀yin dẹ̀ wo láìfẹ́ láti kékeré láti gbà ló ti kà wọ́n ọmọ yẹn lẹ̀ bó jẹ́rọ́ bójú tó wàhálà tí wọ́n ti ẹ̀yìn yẹn Mohbad wọ́n wà ló nífẹ̀ẹ́ Mohbad Canada mo wà tí kinní ẹ̀ ti ṣẹlẹ̀ last year o ẹ wò wọ́n yẹ plus ẹ lè rí ìdájọ́ òdodo kankan Nàìjíríà forget about it lò sí ìdájọ́ òdodo kankan ẹ tó pààyàn fisika báyìí gan ṣe ló ń bá narrow escape ká tó sọ pé àwa di kan kiri àwa cctv kan kiri àwa kiri kan kiri ẹ jẹ́ kó oògùn wà ẹ jẹ́ kó bàtàlá wà ẹ jẹ́ káwọn oníṣègùn wà wọ́n máa rí jáde nísinsìnyí àìsú ẹ̀ bá mi kò ní bàjẹ́ fún yín ó ti ń lọ fà jù ṣé gbogbo àwọn kan báyìí ṣó lè ṣẹlẹ̀ níbí ni wọ́n á ti wá díẹ̀ jáde ó ti pẹ́ jù ọlọ́run ìṣúlẹ̀ gbàgbé pa kòrónà kankan ẹ̀ fẹ́ fi waste time ni wọ́n fi waste time ni ìgbà yẹn náà mò ń sọ tó bá jẹ́ àdúrà àdúrà àti blessing yẹn lásán lọ gbéṣẹ́ lórí wọn tọkàn gbéṣẹ́ sórí wọn takọ̀ ń kónọ́ọ̀bù níjẹ̀bù ń bí tí mò ń dáná sí díẹ̀ tí díẹ̀ ò tó ń kónọ́ọ̀bù every time wàláì àdúrà á sọ gbogbo nǹkan tó mọ̀ àìmọye àwọn iṣẹ́ tó máa lọ ṣe sóò síbi síbi ẹ̀yìn títí tí ọ̀nà táwọn èèyàn ń rìn lójoojúmọ́ tó máa lọ jù lọ bẹ̀ wọ́n bá yẹn rìn ibẹ̀ náà ara máa ma àfi tó bá sọ fún tó lọ́wọ́ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ àbẹ̀tẹ̀ èmi gan mo ti fi sẹ́dẹ̀ gan sì bá ẹ̀rù ń bà mí gan ni tí bá ti wo program báyìí máa ń bà mí ni gbà kí ló dé kí ló dé. nítorí bá ń sẹ́dẹ̀ méjì láńtọ́ mi. ní méjì lọ́wọ́ gbogbo gbèsè tó bá fẹ́ gbé lórí tóní ìbílẹ̀ ìbílẹ̀ wà gidi o confam gidi ó wà no waste of time ẹ jẹ́ ká gbé gbèsè yẹn that's the best ẹ bá dúró tí àwọn oníjọba àbí nǹkan kan mọ́ra wọn wọ́n ti wọ́wọ́ tó gba ọmọ Tinubu ló wà ló wà sọ̀ráǹdì Wùmí forget about it. Hmm. èmi ò sọmọ èmi ò sọmọ Nàìjíríà kò sí kan tó fẹ́ fi ṣe o kò sí kan tó fẹ́ fi ṣe o ìdí Bọ́lá yé bọ́ lọ́wọ́ Tinubu o ògbó ló máa pa gbogbo wọn dáadáa ló sọ kò sí kan tó fẹ́ fi ṣe kọ́rẹ́tì ló sọ ògbó ló máa pa wọn dànù ẹ máa ń gbọ́ headquarter corrupt corruption nàìjíríà ni tó kí wàá nìkan tó wà ń bẹ ìlú tó fẹ́ pẹ̀lú ìdárúkọ tójú máa máa ti yàn kò sí ìkan tó wà lè fi ṣe corruption kò sí ẹ wọ ọmọ yẹn ẹ wọ ọmọ yẹn rí òkú ẹ mọ́lẹ̀ ẹnìkan wá ní kínní kan àwọn tó ń gbàdá lọ sí ẹ wọ àwọn tó lọ padà nínú chọ́ọ̀chì ẹ sọ pé wòlíì kan ni bàbá kàbí nǹkan kan tó bá fi ogun oògùn sí inú ara àwọn tó lọ pa yẹn tó sọ pé ẹ máa kú o ẹ fògùn sára o àwọn kan máa wá yìn yín bọ o gbogbo wọn ló máa di ogun mọ́ra ibi tí nǹkan bá ti wúlò ẹ jẹ́ ká lò ń bẹ̀ sáyẹ̀nsì ti wà nìyẹn ẹ jẹ́ ká lò ó. ọ̀gá about ẹni eh, kìíní kan mọ́ra ṣé lọ́ọ̀yà kí lórúkọ ẹ jẹ́ Fálànà ṣé ò lóògùn ni ṣé ó bó lóògùn kò kankan nu wọn tí ológun ẹ má yẹ kán parọ́ tàn wá o ẹ yẹ ká lo tìbílẹ̀ fún ẹgbẹ́ bàbá sáyé ẹ̀ kó máa pe jésù kó máa pe everything tó bá fẹ́ máa pe ẹgbẹ́ bàbá sáyé ẹ̀ ẹ yẹ káwa náà lo nǹkan míì ọmọ kan rẹ ọmọ obìnrin kan tó ń jó kan ó dà dá gbogbo ó dà dá gbogbo ayé láàmú mi ìrírú ẹ̀ rí o mi ìrírú ẹ̀ rí o mi ìrírú agbára tiẹ̀ rí o. ní ìrírú ẹ̀ rí ẹ kọ́ lo tìbílẹ̀ fún ìbílẹ̀ dandan ni confam. ìbílẹ̀ ọgán òní confam. aláìka bá ní donation fún tìbílẹ̀ yẹn màá sanwó màá san nínú ẹ̀. Thank you tó bá ti fẹ́ dá owó tìbílẹ̀ yẹn ẹ jẹ́ kí n gbọ́ màá san nínú ẹ̀. ọ̀la náà ń lọ ọ̀la ló ń lọ sóò dábẹ́ dákẹ́ dáwọ́ báyìí ọ̀la ni ọba ń lọ. kí ló dé ẹnìkan dẹ̀ wá da gbogbo ayé láàmú dẹ̀ da gbogbo ayé láàmú dẹ̀ sọ̀rọ̀ ayé dẹ̀ wọ́n dẹ̀ gáìdì wọ́n gáìdì ẹ̀ bẹ́ẹ̀ náà lórí burúkú platform yìí náà wọ́n tún gáìdì tó tún gáìdì rọ́ wọ́n dẹ̀ gáìdì rọ́ kí ló fi bribe wọn gan sẹ̀ alẹ́ yẹn pààyàn ta nọmba wà tó yẹ kó kọ́kọ́ mọ̀ pé tó nǹkan báyìí ló sọkọ mi ta ló yẹ kó máa pariwo síta àṣebọ́n pa Timothy gbogbo fámìlì ló jọyìn àtìyàwó àtọkọ àti nǹkan kan tó fi rán kí lórúkọ ẹ kí ní kò gún doyin abáde doyin àbí kí lórí burúkú ẹ jẹ tó ń rán lọ sẹ́wọ̀n gbére àbí kí wọn dẹdẹ ọkọ ẹwọn pàdánù ni. tí ẹ ṣe wá lé tó yẹn. ẹ̀yin mọ̀ bóyá yẹn gan wà lẹ́wọ̀n tí ẹ ṣe wá lọ kò tí nǹkan tí ò lè ṣẹlẹ̀ nàìjíríà nàìjíríà kọ́ lọ́kùnrin tí obìnrin tó ti ń tí wọ́n mọ nǹkan tó fẹ́ pè. akàn embarrass ara wa ń bíbà ẹ ni akàn embarrass wa in the whole world ni in the whole world ojú burúkú náà fi ń wò wọ́n. ojú burúkú ni ẹ wọ ẹ̀gbọ́n gbogbo nǹkan tó bá fẹ́ ṣe lé lórí ẹ jẹ́ ká gbé gbèsè pápá pàá ó ti yé ẹja ká sọ̀rọ̀ lẹ́yìn máa volunteer máa san ní owó yẹn bó jẹ́ wá one thousand gbogbo àwa olólùfẹ́ Mohbad wa máa san. kò sí wàhálà the music. máa san. Yeah. Ah, imagine báyìí ló máa jẹ́ báyìí o tí ọ̀la nìyẹn àbí. kí làwọn èèyàn lọ eh, síbẹ̀ kí wọ́n táwọn èèyàn lọ síbẹ̀ kí wọ́n táwọn èèyàn lọ síbẹ̀ imagine kọ́mú olè ládùúgbò gan sẹ́yìn èrò máa pé ń bẹ̀ kọ́mú olè ládùúgbò èrò máa pé ń bẹ̀. káwá sọ pé olè ṣẹgbọ́. upcoming. mọ́gàn kan mo ti gbá máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n kò sí problem. màá pé ìtọ́ àti ìdìwọ́lé wa màá pé ìtọ́ ní. ó dáná. wàhálà ẹ jọ ẹ bọ̀ tí wọ́n á fẹ́ tọ̀nà fún un. ẹja ṣe bẹ́ẹ̀ ẹja gbà wọn ẹjẹ káwa náà gbé lóka wèé wèrè ló lè ṣe wèrè ló lè ṣe wèrè. sá ẹ sọ̀rọ̀ rí bí àbí wá sí ẹ̀kọ́ ìjọ um, báyọ̀ yóò tún lé yúzà. ọba àwọn ọmọ ti rí mẹ́sàgì yìí o ajáde kúrò ní ẹgbẹ́ ìsìn. hello ẹ ká san everybody ẹ ká san yeah àwọn Yorùbá ti lọ Pekin Blues Mama Jay London Clark Yetunde User ẹ̀ka ẹ̀ka sàn ẹ̀ka sàn. yẹ èmi ò èmi ò sábà máa ń bọ́ sókè the music mo my work? ń wà pẹ̀lú all the time Belu Obaro and other everybody but mm. I don't normally come up to talk. Okay. but um, yeah ó kàn jẹ́ pé the the thing tèmi náà mọ̀ ni the thing to happen to everybody not to happen to you over a year ago now i've used not to me o mọ Mohbad tẹ́lẹ̀ orin eh, ó pọ̀ kẹ́ náà nìkan ni mo gbọ́ tí mo ti rò pé Naira Marley ló kọ́ náà to be sincere at the time but because me i've left Nigeria for almost thirty-four years thirty-five years now so but eventually mo bẹ̀rẹ̀ sí gbọ́ mo bẹ̀rẹ̀ sí from the day tó ti pọ̀ mọ́ yẹn i hardly sleep èmi ìsìn mo gbó mo wà lórí eh, tiktok wọ fún three o'clock ni ó dẹ̀ ṣiṣẹ́. Agbo yín sọ̀rọ̀. sorry guys mo lọ ní calls ní ẹjọ ó yẹ kí n ti resume iṣẹ́ run late ọ̀rọ̀ Mohbad náà ni ọ̀rọ̀ Mohbad kọlọ fi ṣọgbó wa ni you know akọ everybody tó ti mọ mi sùn wá ni à ah, Mr. Bayo Mohbad uh, father mm-hmm. so ti yẹ yín so yeah we we I mean I take you really really as heart uh, um, at least last last four weeks mo ìsunkún ọba arọ ni mo lọ sí. Si, sí platform ẹ̀ láàárọ̀ ọjọ́ yẹn tí lady kọ́kọ́ calling tó gbọ́ bá rọ́ ṣe ń play music Mohbad nìyẹn bí lady yẹn ṣe bẹ̀rẹ̀ kún báyìí èmi náà for for for one hour mo kàn ń sunkún lọ́ra yìí hmm.